أعوذ بالله من الشيطان الرجيم يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويحكون كثير قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير وقالت اليهود فسوف يعذبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما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 àwọn sàhábà rẹ̀ wẹni tí ó ń tẹ̀lé ìlànà Ànábì sallallahu alaihi wasallam tí ó fi di ọdọ́gbìn di àrùkèyàmà àgbàrá tó fi ìtẹ́jú agbára yìí tó fi kárí wọn. اللهم آمين تفسير القرآن سورة المائدة من عكس الآية àyà sẹ́mẹ́tì náà ní àyà fifteen náà ní áká níbẹ̀ fifteen náà ní àyà fifteen náà ní tó àyà fifteen ní áká ní èyí tí wọ́n mọ̀ mọ́ ti méje ìdílélá tó abẹ́lọ́ èyí tí a fi gbà nínú ọmọ náà kọ́ ọ́ sí ó lọ́nà sí i. الله عز وجل قل يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين اللهم اني مكويني اهل الكتاب اي تعرفون الجراح لبعض من شرع يكون ضمني اهل الكتاب او نعني او يهود àti àwọn nàfọ́ọ̀rọ̀ àwọn kírísítẹ́nì àti àwọn jíù àwọn ni à ń pè ní ahlul kitab olùwà ní qad ja'akum rasuluna òjíṣẹ́ wa ó ti wá bá yín yẹn pé annabi sallallahu alaihi wasallam ṣe àbáwọn yahud ó ti ṣáwájú àwọn nàfọ́ọ̀rọ̀ wọ́n ti ṣáwájú ẹni pé ẹ̀sìn wọn ti kọ́kọ́ wà nílẹ̀ kí àlẹ́bìtọ̀ mọ́ ọ̀sánlá mú tó wá dé àwọn ọ̀rọ̀ sọ fún wọn pé ẹ̀sìn yín lẹ́yìn ìgbà tí àlẹ́bìtọ̀ mọ́ ọ̀sánlá mú bá ti dé èyí tó bá mú wá fún yín òun ní kẹ́ gbà èyí tẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn kò fálẹ̀ jùmọ́ títà lẹ́yìn òun ní kẹ́ máa ṣe nítorí máa jẹ́ pé ẹ̀yin jẹ́ olùgbàgbọ́ lódodo lọ. wọ́n ní alẹ́bí sọ mọ́ àlẹ́sọ́lá tó dé yìí yorùbá yìí lẹ́kùn kẹfìrán mímá kún tuntun fún òun wá ń ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ ti pamọ́ lẹ́yìn jíù àtàyẹ kírísítẹ́nì àwọn kankan kan bẹ tí wọ́n fi pamọ́ tí wọ́n gbé kí ó hàn sí àwọn èèyàn láwọn fẹ́ jẹ́ àwọn àfa àwọn nínú ẹ̀sìn wọn. wọ́n ní àgbẹ̀bìtọ̀ mọ́ àwọn ìkan làmọ́ ọlọ́run ní òun wá ó wá ń ṣe àlàyé rẹ̀ fún yín. òyà ẹ̀kú àǹkàfẹ́ bákan náà àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan àlẹ́bí tó kájú kó mẹ́ fún yín kò nípa rẹ̀ nínú àwọn nǹkan tẹ̀ ṣe ọlọ́wọ́ ni kọ́dí jẹ́ akọ̀mìnà wọ́n inú rún dájúdájú ìmọ̀lẹ̀ ọlọ́run ó ti wá bá yín o bákan náà wọ́n kitabun mubin bákan náà tírà ọlọ́run tó fojú hàn ẹ̀rẹ́kẹ́ alukọ̀rán ó ti dé wá bá yín nùrọ̀ kọ́kọ́ ọ̀nà ni ànábì sallallahu alaihi wasallam ọ̀nà ni alìsílám tí ànábì gbé kí wá ṣe pé alẹ́bíkà ọ̀sẹ̀ islam lásán bóyá ni pé ó mú tíra kébé ń ṣe àlàyé rẹ̀ tíra tó wọ́n látọ̀dọ̀ ọlọ́run ọba alimami ibn Kathir alayhi rahmatullah wọ́n ní àyà tí a kà yìí ọlọ́run bá ń ṣàlàyé nípa annabiwa sallallahu alayhi wa sallam tó rán bilhuda wa dinil haqq إلى جميع أهل الأرض طلع نصيب الدنيا أجل الرواني مثل الرواني gbogbo ẹ̀dá tó ara pé ọlọ́wọ́ bá rántí gbogbo èèyàn náà ni ẹ̀sìn rẹ̀ fi ń dé ọ̀dọ̀ àwọn tí kì islam gangan ni fún ọ kéèyàn ń ṣe ẹ̀sìn christianity nìkan lọ́wọ́ bá rán sí àwọn bẹ̀rẹ̀ israel àwọn israel nìkan náà lọ́wọ́ bá rán anabi Isa sí فمنوا محمد صلى الله عليه وسلم قلوا وما أرسلناك إلا رحمة للعالمين olúwa ní iṣẹ́ tá a rán wọn ànábì gbogbo ayé náà là ń rán wọn sí gbogbo ayé iṣẹ́ tó lọ́wọ́ wọn rán ànábì sallallahu alaihi wasallam ó wá ń ṣàlàyé pé nípa iṣẹ́ àwọn Yahud àtàwọn nàṣọ́rọ́ tí wọ́n ti ṣe yubayyin lakum kathiran mimma kuntum tukhfun àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn ẹlẹ́sìn yẹn tí wọ́n ti fi pamọ́ tí wọ́n jẹ́ kó tí wọ́n jẹ́ kó hàn táwọn tí wọ́n ń tẹ̀lé wọn harrafuhu wa awwaluhu nǹkan tó ti yí padà tí wọ́n jẹ́ kí àwọn tí ń tẹ̀lé wọn tí wọ́n jẹ́ kí wọ́n mọ̀ tí wọ́n jẹ́ kí wọ́n mọ̀ sọ ọlọ́run ní kí àlẹ́ sọ̀rọ̀ àìsọ́lá kó wá ṣàlàyé rẹ̀ kódà àwọn èyí tó ti parọ́ mọ́ lọ́run ọlọ́ni lọ́dẹ ṣàlàyé rẹ̀ fún wọn pé eléyìí ò rí bẹ́ẹ̀ mọ́mú kẹfìrí wá ní wàyẹ́ kùtù á ń kẹfìrí mímá gáyẹ́rò òhù àlẹ́bí tí wọ́n dákẹ́ níbi ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn Yahudu yí padà àwọn Christian àwọn Jew tí wọ́n yí padà nínú ẹ̀sìn àmọ́ tálẹ́bí dákẹ́ sí òun tó ṣe pé láfa ìdẹ́ta fi báyà nìyí àwọn nǹkan tí ò sáǹfààní wípé tó bá ní kóhùn tó mọ ṣàlàyé rẹ̀ àwọn nǹkan tí ò níyì tó ànábì yìí sọ fún wọn ó fi pé bí ànábì sallallahu alaihi wasallam bọ́lọ̀ ti ṣe ní òjíṣẹ́ ibi kan wá ṣàlàyé ẹ̀sìn àwọn tó ti lọ yẹn pípẹ́ eléyìí ẹ̀sìn dá eléyìí ọ̀dà eléyìí kọ̀dà ẹ̀rí pé wọ́n yà kọ́ láti lọ́mọ ẹni kó ń ẹ̀rẹ́ o. أصل ما حرم ربكم عليكم قلوا وانا يهود أنا نصارى على بكوا لأهل الكتاب تعالوا أصل ما حرم ربكم عليكم أي أن نطوى لك تطيع أي أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم الذي ما يرى برسالة النبي الله عليه وسلم òun ni pé àwọn christian àtàwọn Júù àlọ́lẹ̀ ní jíṣẹ́ fún wọn láti fi fà ọ́ kù nínú àwọn nǹkan tí ò dáa tí wọ́n ti gbé wọn lẹ́sìn wọn tí wọ́n yí padà ntí ànábì Ìsá sọ fún wọn tí wọ́n ń ṣe irú kí wọ́n pa ànábì Ìsá lọ́mọ ọlọ́run lápòjúwe àbí kí wọ́n máa pè é ní ọlọ́run ọba kí wọ́n máa pè é lọ́mọ ọlọ́run kí wọ́n máa pè é lọ́lọ́run. so anẹ́sọ̀ lọ́sọ́lá ló ti kó yé wọn pé ah, ah, kò sí eléyìí nínú kò sí nínú sí ànábì yín wọn fún yín bẹ́ẹ̀ ni làwọn dúró tó ń ọmọ ọlọ́run ni tó pé náà kò sí nínú ẹ̀sìn yín bákan náà fún ara wọn náà sọ pé àwọn oúnjẹ báyìí àwọn máa jẹ́ tó ọlọ́run ní hmm, kò sí nínú ọlọ́run ká lẹ́yìn máa ṣàlàyé fún wa bákan náà bí kan ní pé àwọn ò ní fẹ́yàwó àwọn ò ní lọ́kọ kẹ́ni pé àwọn fẹ́ jẹ́ ẹlẹ́sìn ọlọ́run tó àlẹ́bí kan fọ pé wọ̀rọ̀ àbẹ̀lẹ́yẹtú ibùsọ̀dọ̀ ìwà máa kẹtẹ́bùnà àìlẹ́yìn fọ̀mọ́ ìwà àkọ́ rẹ̀ àyẹ̀tì ha gbogbo àwọn sọ yẹn nílànà ìtọ̀lọ́ ọ̀sán láwọn wá ṣe nínú ẹ̀sìn àwọn ìyàwó láti fi kọ̀rẹ́kì wọn tó padà sínú Islam ọlọ́wọ́ ni wọ̀nyá ẹ̀kú áńkẹ̀fìrìn àmọ́ Ànábì sallallahu alaihi wasallam ọ̀kájúkò níbi àwọn nǹkan tó pọ̀ nínú nǹkan tí wọ́n ń ṣe ìmọ̀mí kẹ̀síbi wá ní àwọn nǹkan tó pọ̀ tí wọ́n ń ṣe táwọn ẹ̀mí nípa rẹ̀ òun ló làwọn nǹkan tó ṣe pé ní ìtumọ̀ kò ní nǹkan kan ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó ànábì ọ̀dá sí yàn kí ni nǹkan bá fẹ́ mú níbi irú àwọn àyà yìí òun ni pé tí ẹ bá jẹun tó ń ṣe dá ẹwà ìyẹn máa ń ma nǹkan tí oúnjẹ kókó kókó tí yóò lè máa lọ lè mẹ́nu sọ níbi dáwà kí ni nǹkan tó ṣe kókó níbi dáwà. òun náà ni nǹkan tí bá ń mú àwọn èèyàn di ẹlẹ́bọ tí ó máa sọ àwọn mùsùlùmí ti pèsè rí kẹ́lẹ́ eléyìí hádàpù yìí yẹn ni pé kí ni bá pe hádàpù ni pé kí ni bá pe hádàpù ni pé èròǹgbà èròǹgbà yìí òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe dáwà pọ̀ àwọn èèyàn mọ nǹkan ń jẹ́ kókó tàbí ní ìwà àti ẹ̀dá lónìí ẹgbẹ́ rẹ lónìí yóò bẹ̀rẹ̀ wá sí ẹ̀ní rí orí ẹ̀ní rí ẹ̀mù kódà orí rédíò lẹ́nu ní ìyọ́ wà tó ẹ̀ní rí nǹkan pàtàkì tó wá ṣe lórí rédíò kìí sọ̀fẹ́ tó wà sanwó yìí tọ́ba wá níta lè yóò kọ́mọ̀ sí júùn àwọn mùsùlùmí ni ẹgbẹ́ wọn máa ń lẹ́sìn sí program àwọn christian ìyẹn ó máa mọ̀ pé àwọn eléyìí wọ́n wà well trained pẹ̀lú kàtà ń ṣe tí wọ́n ti train àwọn eléyìí kan tó bọ́ sórí rédíò àwọn tẹ́ bá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ̀ rí pé aaa. Ah, kò sí ẹ̀rọ tó ń fẹ́ sọ kò nítorí ó lè kọ́kọ́ bẹ̀rẹ̀ ajáwọ̀ bàbá wọn bá lọ́rin kí lọ́kùn bàbá wọn bá lọ́rin níbi kò fẹ́ ti dá wa. ajáwọ̀ àwọn bàbá wa àfáàsì nìkan àfáàsì kò fẹ́ ṣe wá sí lórí rédíò bóyá ten minutes lásán bóyá ten thousand naira ni. tó kí lọ́kùn bàbá yín kí lọ́kùn àwọn àfáà yín lọ́rin kò fẹ́ ti dá wa ọ̀fẹ́ pàṣẹ mẹ́sẹ̀gì. fáwọn èèyàn tó ẹ lè gbọ́rùn yẹn lẹ́nu àwọn christian láyé pé a kí bàbá wa ẹ afẹ́ bàbá lọ́lá a kí bàbá àwọn bàbá wa ìdíìmọ̀ àdìgbòye nígbà ọjọ́ ìgbà fún wa fún wa tí wọ́n fún á ah! láyé ẹ lè gbọ́ lẹ́nu ẹ lè gbọ́ tó mùsùlùmí wà wà fáwọn yẹn ní tẹ̀síwá gbẹ́yẹ̀wà lọ́bẹ̀ lò أخذ الإمام الغيب أرسلت له أعوذ بالله من الشيطان الرجيم Bóyá yáǹjọ tó olóko kan, yáǹjọ tó já olóko kan. Kùlé ní sẹ́yìn àwọn tó kù mọ́ ọkọ̀ ẹ̀sọ́ wá ìjọ mẹ́jọ ọlọ́jọ́ ti lọ. Tí o bá ti dákẹ́ àwọn yóò fẹ́ pàṣẹ wọ́n pàṣẹ ní ọmọdé lónìí. So, kí ló fà ní pé ẹtú àti ṣe dáwà ó gbọdọ̀ mọ ọmọ ní hadar dáwà mọ ní hadar dáwà nfi bẹ níbẹ̀ òun náà ní táwọn òjíṣẹ́ ọlọ́run wá sí òun náà lè yóò kúrò jàǹdà nínú gbòòròmá ilẹ̀ nù. ما معنى الظلمات الكفر والشرك والمعاصي إلى ماذا؟ إلى الإيمان النور الإيمان الإسلام àtọ́à albir nítorí o fẹ́ mú àwọn èèyàn kúrò nínú ẹ̀ṣẹ̀ ìṣèkèkèrè ìṣẹ́bọ ọfẹ́ dáhùn padà sí ọ̀rọ̀ islam ìmọ̀lẹ̀ islam ìmọ̀lẹ̀ imani ìmọ̀lẹ̀ ìfẹ̀lẹ́ àṣẹ ọlọ́run ọba nítorí fókọ̀sì dáwà náà nù kò jù báwọn lọ. tó ẹni tó bá ti wá rí báwọn nǹkan yẹn lè yọ̀ wọ́n fún pọ́ọ̀tù gbogbo má ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ kí ọ̀nà onídùúrọ̀ yìí gbà wọ́n kí wọ́n fi ní kí wọ́n fẹ́ kíkẹ́ gbọ́ tó bèrè gbọ́. tó ọlọ́run ní dáná ní sọ̀lọ́ àlè ọ̀sọ́lá mi wá ṣe ọ tó àwọn yahoo àwọn nàṣọ́rọ̀ ọ tó wọn ṣe níbi àwọn ọ̀pọ̀lọpọ̀ bàjẹ́ tí wọ́n ti ṣe. àti ó sì mójú kó níbi àwọn nǹkan tó pọ̀ ẹni tó bá ń ṣe dáwà ó gbọ́dọ̀ mọ àwọn tí àwọn nǹkan wo ni mo gbọ́dọ̀ mójútó ó gbọ́dọ̀ mọ àwọn kan ni mo gbọ́dọ̀ kájú kó mẹ́ kí n tẹ̀lé ọmọdé bì rẹ̀ kọ́lá kí nǹkan yóò sì máa lọ àwọn yóò sì máa ṣe nǹkan yẹn wọ́n á ti kájú kó mẹ́ òun náà nìkan tó ti pé láfa ìdẹ̀tẹ̀ fi bàyánì yìí tí wọ́n ní kó mọ̀ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kò ní sẹ̀kúta wá pé ọba lọ́rin ó ní ṣéwù ṣéwù ṣéwù àrí wáyé pé àfọwọ́ àti wáyé pé ìrọ̀lọ́wọ́ àrùn ìdájẹ́ kan náà ìdí ẹkùn mọ́ ti ṣéwù nílọrin sáàpé tó wá àrùn kankan mọ́ nù kò sẹ́ tó rí ní ti kò tó kàn ní ìkan rẹ̀ kí ló dé ṣe wọ́n fẹ́ fún àbáwọn lẹ́yìn kò sí kankan níbẹ̀ kọ́ àwọn bàbá jọ ń náà tó bá lè ṣe mm-hmm. tó bá lè ṣe mm-hmm. tó bá lè ṣe pẹ̀lú àwọn ilé ìmọ̀ tó bá ti lè ṣe kò ní ọ̀dọ́ ìdẹ́nì kan tí ó wípé kọ́lá yóò sọ̀rọ̀ pẹ̀lú déwù sọ̀rọ̀ dàpọ̀ bàbá lọ́rẹ̀ pẹ̀lú déwù tí ó bá ti dàpọ̀ rẹ̀ ní dàpọ̀ rẹ̀ yẹ tí ó dàpọ̀ rẹ̀ ní dàpọ̀ rẹ̀ yẹ pẹ́rẹ́ tí ó ti bú wọn tó gbọ́dọ̀ rẹ̀ kọ́ ọ kí àpapọ̀ ààrẹ ẹnìkan tí ó jólé tún náà tí wọ́n á ń ṣe wọ́n kó òun lọ wá tẹ̀lé àti ìbò tí ò ní tòmọ̀ báwọn ìyẹn máa ń dààmú nínú dáwà eléyìí kò ní ìdìbò eléyìí kò ní ìdìbò eléyìí kò ní ìdìbò tó inú tọ́lọ̀ gbélé àlẹ́bí sọ̀rọ̀ ọ̀sẹ̀ náà lọ́wọ́ rẹ̀ òun náà ni wọ́n máa ń sọ pé iná wọn a ẹ̀yàn hàlàlà hàlàlà wà hàlàmà hàràmà. وسكت عن أشياء غير النسيان رحمة لكم tọ́lọ́hún tẹ̀ dákẹ́lẹ́ bí àwọn nǹkan míì kí ṣe kọ́ lọ́wọ́ bá gbàgbé ó kàn fi ṣàánú ní pípọ̀ ẹ̀rọ ẹ̀rọ mi mi mi sọ yìí báwo yẹn tí báwo yẹn má ṣe tó ọlọ́wọ́ á ní kọ́ jẹ́ akómìnà wọn inú rọ́ọ̀nù ó ní ó ti dé wá báyìí inú rọ́ọ̀nù ìmọ̀lẹ̀ ọlọ́run tó wọ̀kìtà bẹ́ẹ̀ ni mo bí àti tíra ọlọ́run ọba tó kojú mọ́ pèrègèdè sí àlàyé rẹ̀ clear inú àbá sọ̀rọ̀ bí ọlọ́ àánú ó ní kí ni nǹkan sí àwọn ìyàwó àwọn alùkìtà tí wọ́n pamọ́ tí wọ́n yí padà nínú tíra wọn òun náà ni gẹ́gẹ́ bí àrọ́jù pípẹ́ tí èèyàn bá ń ṣe zìnnà tó jẹ́ àgbàlagbà kí wọ́n lẹ̀ lóko pa àwọn ìyàwó ni wọ́n chíńjì rẹ̀ nínú tíra wọn àlẹ́bí ṣàlàyé pé ń bẹ nínú ẹ̀sìn o ń bẹ. wọ́n wá ní ìtumọ̀ pé يخرج من الظلمات إلى النور أي ينجيهم من المهالك gbogbo tó máa ń kópa àwọn báyà lónìí àlẹ́bí sallallahu alaihi wasallam لا يهدي به الله نعم يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم olúwọba oníyáhìdì bí ìlúra ọlọ́run a máa fi a máa ṣe ìmọ̀nà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam màdì tábà ẹ̀dọ̀wánà ẹni tó bá ń tẹ̀lé ìtọ́wọ̀n ọba yọnu sí subulẹ̀ sàlám àwọn ojú ọ̀nà ọ̀la ọlọ́run ó ṣùfẹ́ nìyẹn wọ́n ní kẹ́ni tí ó bá ń tẹ̀lé ìlànà tí àlẹ́lẹ́ sọ mọ́ àlẹ́sọ́nà tó ń là kalẹ̀ súnà lẹ́yìn sọ mọ́ àlẹ́sọ́nà ẹni tí bá ń tẹ̀lé ọlọ́run ọba yóò fi àwọn tóbi rẹ̀ sàdá àwọn ojú ọ̀nà ọ̀là lóríṣiríṣi lọ́lẹ̀ nìyẹn ọmọ rìn àlàáfíà oríṣiríṣi náà ni ó wà fẹ́ nìyẹn ìfọ̀kànbalẹ̀ oríṣiríṣi ni ó wà tẹ́lẹ̀ yẹn ẹni tó bá ti ní ìlànà sánẹ́bí gbé wá tọ́lọ̀ fi rán ànẹ́bí náà lọ́wọ́ lẹ́sẹ̀ rẹ̀ tó àtẹ́lẹ́ wọn ẹ̀dọ̀ ẹ̀jẹ̀ kó ṣàkóso àlékún ìtẹ̀lé ìlànà ànẹ́bí yẹn fún wa. ọlọ́wọ́ ni wọ́n yìí kò ní ju omi náà gbòòrò wá ilẹ̀ náà ọlọ́wọ́ wa àwọn èèyàn kó nínú òkùnkùn. إلى النور أريوني ويخرجكم من الظلمات إلى النور yóò yọ wọn kó nínú àwọn òkùnkùn zulumat àwọn òkùnkùn ilẹ̀ nùúrùn yóò wá dá wọn padà sínú ìmọ́lẹ̀ ẹ̀rí kò ní pé ilẹ̀ àlẹ́wàr zulumat wọn lè ilẹ̀ nùúrùn zulumat ogun wa ní jamu'u ọwọ́ ní ilẹ̀ nùúrù obìwá sínú ìmọ́lẹ̀ ọwọ́ obìwá ní mufrad ike gbogbo ẹgbẹ́ ti ń tẹ̀lé ìlànà tánàdì gbé wáyé turuku najati wa salama wa mana ijil istiqama ona ni ọ̀nà ọ̀la ọ̀nà ìdúdédé ọ̀nà ìtẹ̀lé ìdúnímọ̀ ìlànà nábì ọlọ́wọ́ ayọ̀ ẹnìyẹn kúrò nínú màhálíkì àwọn nǹkan tó máa ń pa ní irun zulmat òkùnkùn kéèké òkùnkùn tí tí máa ń sún lálẹ́ ni wọ́n ń sọ zulmat almahalik ẹni pé àwọn nǹkan tó máa ń kópa ọ̀run bá ní kí ni nǹkan tó máa ń kópa ọ̀run bá ní zulmatul jahl zulmatul kufri zulmatul shirk zulmatul ma'asi zulmatul hawa. so àwọn òkùnkùn fẹ́ẹ́nu ọlọ́run yẹn kó mẹ́ òkùnkùn ìṣèkèkèrè pẹ̀lú ọlọ́run òkùnkùn ẹbọ òkùnkùn ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ pátápátá ọlọ́run yọ ẹni tí wá ti ń tẹ̀lé ìlànà lẹ́yìn sọ̀mọ́ ọ̀nà tó náà ọlọ́run yọ ìyẹn kú òun bẹ́ẹ̀ yóò wá dá padà sí ilé ìgbà ìgbàgbọ́. ìmọ́lẹ̀ ìgbàgbọ́ náà ni yóò wá tán nínú ọkàn ẹni yẹn òyìnwádìí ìwádìí ọlọ́wọ́m أبين من ذلك ويصرف عنهم المحظور ويحصل لهم أحب الأمور وبكتاب رافع يوم الثانية إلى أن ودود يوم الخلاف ما طاق وينفقه وينفي عنهم الضلالة بقدين ديانو الله أبوز الكفر ويشدهم إلى أقوام حالة الله أداري وسيري شكتو تدا تدو دي تدو لا تتلا يتبع النبي صلى الله عليه وسلم بوين شيرمان هي ولن تيوا طا أو دعو كيف تكني fi kone ma lè mọ adùn rẹ̀ kódà èèyàn ń gbò wọn ọbẹ̀ nígbà míì kò túmọ̀ sí pé ọbẹ̀ míì lòun ọbẹ̀ míì bá gbóòrò ẹ̀ bá padà abẹnú kan rẹ̀ áá wa ó ṣe wá ní irú òórùn wọn ẹgbẹ́ ta òórùn tó wá rùn báyìí tó òun ni pé a bá ń sọ pé èèyàn èyí ó ní àìnígbàmú nínú ọkàn èyí lè mọ àfẹ́ tó wà nínú rẹ̀ ní ọmọ tó wà nínú rẹ̀ ní ọmọ tó tó là mẹ́rin sọ mọ́ ní tó bá jẹ ọmọ gbádùn bóòlù jẹ fọkànbalẹ̀ ó sì wà fún ọ. àwọn èèyàn nígbà pé òun ní àwọn èèyàn mímọ̀ tó wọ́n rò pé yẹn lè lò. Tòtúnà lẹ́yìn tó ń bọ́ wọn lè sọ́nà bí ẹ bá ṣe kára bọ̀bẹ̀ sí lẹ́yìn yóò ṣe ní àǹfààní ló ṣe rí orí rẹ̀ àti àǹfààní rẹ̀ sí. Gbogbo tí máa ń kó àwọn èèyàn láyà sókè tí wọ́n ní fi ẹ̀dọ́ wọn lé òróòró nítorí rẹ̀. Ẹ̀tọ́ wọn bá sọ àmì ọ̀tọ́ jẹ́ pé ó ní àgbọ̀yìn tó ń náà nǹkan ẹ̀yẹ yóò ti ṣẹlẹ̀ sí kò sì ní káyà tó pè yóò sì pẹ̀lú ara rẹ̀ lé orí òróòró ara rẹ̀ kò sí ibi tí wọ́n lè tọ̀ tí wọ́n ti lè rí bẹ́ẹ̀ àfi ìlànà àlẹ́bùsọ̀ mọ́ wọn lọ́wọ́ tó lọ wọ́n mọ́ kò sí ibi tí wọ́n lè tọ̀ tí wọ́n lè rí tó wọ́n náà ní pé abẹ́lọ́run fún ṣàtiwá ní ẹni tí yóò rí ìlànà lẹ́bí náà tẹ̀lé títí ní ìgbésẹ̀ ní omi àpèyàmà tí ìtẹ̀lé ìlànà lẹ́bí wá pọ̀ yẹn náà ní ìlú ó ti pọkàn balẹ̀ ìlú ó pọkàn balẹ̀ kódà òbí ọmọ tó bá ní onísúnnà lọ́mọ tí ìpọnà yẹn sara rẹ̀ ó tí o fi wọn ní ń pa ìtàn ní ní ń ṣe tí o pé tí ń bẹ̀rẹ̀ ní ń ṣe lódodo ọkàn òbí yẹn ó sì balẹ̀ ọkàn òbí yẹn balẹ̀ ìtura ti kókó ni pé ṣé túnrẹ̀ ní ta ń ṣe lódodo gbàgbé túnrẹ̀ ní ṣe ọkàn balẹ̀ wà fóbi o kò síbi tó bá lọ. mo fẹ́ kó wa ní àpòjú ìkàn àwọn obìnrin méjì kan bẹ̀ wọ́n jẹ́ ẹni tó jọ ń jayé ọ̀rẹ́ làwọn méjì ò wọ́n wá jọ ń sayé ọjọ́ ń fi ìranù àwọn méjèèjì àdáwò kankan náà lọ́wọ́ bá àwọn méjèèjì àdáwò kankan náà lọ́wọ́ bá àwọn méjèèjì kí aláwọ̀ kọ́ lóyún kò mẹ́rin tó ní oyún yẹn náà ẹlẹ́kẹ̀jì náà ní oyún òun náà mẹ́rin tó so kí ni wọ́n kọ́ mẹ́rin tó ní pé kọ́ mi ní rí pé lágbájá ni ṣe ọdún kí wọ́n gbé bóyá lágbájá ni olùgbà yóò mi ta ni wọ́n fi à ilé ìjọba tó kọ́ ní kí ni so n tó wá tẹ̀lé sáwọn méjèèjì lónìí tó nǹkan táwọn méjì wà bímọ ọkùnrin àwọn méjì wá bí tó àwọn méjì ti wá di pé wọ́n ti wá padà wá dàgbà wọ́n ti padà fẹ́ ọkọ mi rè ṣẹ̀fà àwọn méjì yẹn ni fọ́ọ̀tù bọ́ọ̀lù àwọn náà ní fọ́ọ̀tù bọ́ọ̀lù àwọn méjèèjì àwọn òbí yẹn wá rí àwọn ọmọ àwọn ọ̀rẹ́ wọn lẹ́yìn nǹkan bíi bóyá bíi twenty years lọ́padà tó wọ́n ríra wọn ìgbà tó wọ́n ríra wọn òbí kan wá nǹkan tí wọ́n ń ṣe fún ẹ̀ nínú àwọn méjèèjì nínú ọmọkùnrin ìkejì òun ń ṣayé ìranù káàkiri ìgbà táwọn ẹ̀yà wá pàdé kìí sí ọmọ tí ẹ̀ ń ṣe ayé wàhálà káàkiri òun ń ṣe gbọ́dọ̀ ọjà ìkáàkiri mọ́tẹ́kùtù mọ́lẹ́ẹ̀ máa ti ń gbọ̀ngbọ̀ lérí káàkiri ọbẹ̀ obama máa ń so ìṣòkòtò kí wọ́n wọ́n dé ìdìbò àgbàgbà òsì káàkiri wọn. so òun wá ìyá rẹ̀ wọ́n sọ fún pé bàtí wọ́n pàdé wọ́n sọ pé tí tẹ̀pá méjì ó mọ ọmọ ara wọn wọ́n ní kiri ń kọ́ ó wà tí kò kí ń dààmú rẹ̀ ní omi kò í dààmú mi fún ọmọ tòun ó ti fẹ́ pa òun tán ó ti fẹ́ pa òun ó ní tó bá tó bẹ̀rẹ̀ wàhálà báyìí yóò mọ fìtínà yóò mọ fún un lọ́wọ́ pé lọ́ba ni wá bá ní wá bọ́ni wá bá ní oúnjẹ ló ń pè é dé oní máa pa yín ẹni wá bá ní wá fún un à ah! so ìyá kan wá ní à ipe ọkàn ìdíjọ kan lọmọ yẹn kẹfù bí mi lọ́wọ́ ó ní ìyẹn nìkan ó ní àwọn onísúnmọ̀ yẹn ní o àwọn tó tó ètò lẹ̀ yẹn ó ní òun ti mọ̀ wọ́n ó ní ìjọ kan lọ́kàn bí wọn pé ẹgbẹ́ wọn dájú ìdájú ìwé ó lọ́wọ́ aṣáláyé mo pé wo ìrìn àjò mi rèé mo ṣe ìrìn àjò mi rèé ó mo ṣe ìrìn àjò lọ́kàn dákẹ́ bíi three minutes omi ti bọ́ lójú rẹ̀ tó láti jọ̀rùn kò dààmú òun kò dààmú òun oníkọ́lá kò sí kò béèrè nípa rẹ̀ mọ́ ó ti ṣe dáadáa fún un ìyẹn wá ní ìdí ọsọ fún olóhùn sọ fún olóhùn sọ fún so kí o fi lè rí ìyàtọ̀ láàrin ọmọ tí ń ṣe súnà àtọwọ́ tí ò ṣe súnà kò jọra wọn kò jọra wọn tó òbí tó àpọ́nrọ̀ òní lójú náà ilé òun ti rẹ òun ti rẹ ọmọ yóò sì ṣe yóò sì yóò sì ṣe kí yóò sì ṣe kọ́ọ̀tù ọmọ yóò sì máa wọ tuntun bàbá káàkiri yóò máa gbé kan sínú rẹ̀ àbí wọ́n wọlé mà tó òun ni pé ìlànà àlẹ́sọ̀ lọ́wọ́ àlẹ́sẹ̀lẹ̀ ìlànà tí ẹ ti máa rí sí ìdánú ọlọ́run ni torí íńtánẹ́ẹ̀tì tí wàá nù tó máa ṣe láyé lọ ìwà tẹ́lẹ̀ ọba àìsàn jẹ́ kó sàtìwá lẹ́nu tí tó mọ̀ tẹ̀lé ìlànà rẹ̀ ẹ tí mo ń sọ nítorí tó bá ti dá méjèèjì wò òun ni ó mà tó bá rin méjèèjì tó rin ìlànà bídíà rí òtó rin ìlànà fúnnà rí ó mọ̀ ètò rọrùn ọmọ ìtàlá tí a wà ń ọmọ ìtàlá tí a wà ọmọ ìtì ìnira gbogbo nǹkan bọ́lá ẹ̀ wọ́n àtàṣe yìí ìlànà onísúnà kò sí lọ́rùn ìlànà onídídíà níbi wà àti kò sí lọ́rùn mo ti wà yìí mo lè ṣe wà àti hours 4 hours nǹkan kan ha. àmọ́ níbi bí yóò fẹ́ ni mo yàgbé ara yóò pariwo pariwo pariwo lẹ́ni kí ló ń sọ ló le tó báyìí ló le tó báyìí ó tún lè yá tó lè bẹ̀rẹ̀ lù yóò tún lù yóò tún lù gbàgbàgbàgbàgbàgbà tí wàá sí náà lè le tó báyìí ajá náà yìí tó lè tó lọ báyìí ní mẹ́fà lè wá wá àwọn àní ìrẹsẹ̀ ń bẹ̀ ni mo wò kẹ́ lórí YouTube YouTube ẹ lórí YouTube náà ni bàbá mi kọ ajá lọ́dún fifteen kí ló dé ajá lọ́dún fifteen àyà kan àwọn fifteen ọ̀ wá kà àwọn fifteen ọ̀ wá kà àyà kan àyà kan àyà kan àyà kan àyà kan àá ní máa kà sẹ́yọ̀ ajá kẹ́ ló wà pààyà wọn jù kò débẹ̀ mọ́nù kò débẹ̀ mọ́ wá ku wọ́n lé wọ́n lé mi ní sàwùdí wọ́n lé mi kò yé ẹni kò dé ẹ̀yìn kò dé ẹ̀yìn wà lá ọ̀rọ̀ tó dá lójú bí ọ̀dọ̀ ọlọ́run ó dé ẹ̀yìn ní sàwùdí Mo ń gbé ṣàlẹ̀ wájú tó wọ́n ní ìlànà sídí àdánwò lára ni tí ọ̀dọ́ wà nílànà tó náà tí wọ́n ti tọ́fọ́ lọ ọkàn lọ balẹ̀ tí wọ́n alapò sí ìlà ìlú o nígbàgbọ́ tí gbogbo àwọn kọ̀ọ̀rọ̀ fà àwọn superstition oríṣiríṣi o nígbàgbọ́ tí wọ́n lọ́wọ́ láti tó náà sẹ́nìkan ò jẹ́ kí n lọ́wọ́ náà ẹnìkan ò jẹ́ ọlọ́kẹ́gùn àwọn kan náà hàn mí lè mọ̀ ah, ó lọ ní orí wọn ló ń ti ọ̀hún bá tẹ̀ lọ́rùn tòtò ló bá dé kó níbi wàá tún lọ lọ́sùn ló ní fíọ́ ó tó lọ kọ́lẹ̀ ló ní bọ̀ tó ìṣẹ̀lẹ̀ ìjà àṣírí amẹ́ríkà tó ń tún mẹ́ ojú kan lẹ lọ́wọ́ ọmọ ọgbọ́n rẹ lọ báwọn sọ̀rọ̀ bá ṣe rírun pẹ̀lú rírun láwọn tó já èèyàn ńláńlá wọ́n dẹ̀ bá oṣù tòun wọ́n rùn lẹ́fọ̀tọ́ lórí ọmọ àlù oṣù tòun pálíkẹ̀lẹ̀ ńlẹ́wà yìí àwọn yóò wá pẹ́sidẹ́ǹtì bọ̀ wọ́n bá bá wọn ní ẹ̀yìn dà wọ́n ní ẹ̀ lọ́jí wọn lọ́jí wọn ọba gbogbo pàǹkẹ̀ jí ọ ní ẹgbẹ́ náà tó fíjì fún oṣù náà nù. ọ̀nà èyí gbogbo ayé tí gbogbo ayé wá bọ̀ lélẹ̀ yìí ọ̀nà náà nì tí ó ṣẹlẹ̀ kílẹ̀ wá. tòbí ìṣẹ̀lẹ̀ ayé ìsìláàmù ṣe rí nù bí súnà lẹ́yìn pẹ̀lú àfọlámù ṣe rí nù ẹni tí o ti fún ọ̀nà lè máa wọ pé wọ́n lè wá jẹun ah, ní ìdílé ní ìlànà tọrọ ìjúúdá jẹmíìlà tí wọ́n bá ti dá wọn kó ní pé gbogbo nǹkan ti dá lójú ọ̀ ìṣúná lẹ́nu tó mọ́ wọn nìkan lọ́nà tó lọ́mọ ṣàfihàn لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير الله عز وجل قبل سؤال ìṣòro ńláńlá tí àwọn christian tí wọ́n ní eléyìí àdánwò tí wọ́n bá wọn níbi ẹ̀sìn wọn ní ọ̀rọ̀ náà fẹ́ yí ká mọ̀ níbi ayà yìí. Olúwa ní làkọ̀tàkọ̀rọ̀ lọ́rí náà kan ló ìnà mọ́ a wọ ìmọ̀ sí ìbùnú mọ́rìyàn olúwa wọ́n ti di pèpèrè dájúdájú pèpèrè ni àwọn tó ṣe fún ọmọ orí sọ pé ọlọ́run àwọn òun náà ni àlùmọ̀tí ibnu Maryam àlẹ́wẹ̀ ìta nípa àlẹ́wẹ̀ ìta lọ́wọ́ ìtumọ̀ tí wọ́n ń pè ní ọlọ́run òun ni kí wọ́n rí pé òun ni àwọn ọmọ ọ̀tọ̀ nǹkan lọ́wọ́ rẹ̀ orúkọ rẹ̀ làwọn ọmọ ti béèrè nǹkan kódà ó padà kúrò ní pé orúkọ rẹ̀ ó tún di pé ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ní làwọn ọmọ ti tọrọ nǹkan táwọn bá ń fẹ́ náà tá a bá ń sáwọn nígbà míì kí wọ́n ní kàdá títẹ̀ ń bá wà lọ́wọ́ tó máa ń ṣàjọ́à wọ́n wá ní blood <laughs> of Jesus eh man eh? blood inside motor. ah blood níbẹ̀ yẹn wà ká ó ní àfa blood yẹn lọ lónìí wọlé wá wú wí blood ẹ̀sà lọ àtẹ blood nínú wọn ní ẹ̀jẹ̀ jésù làwọn ni wọ́n tó yí so òní pé wọ́n tún kọjá ànú ọmọ ànú tó ànú tí wọ́n ẹlòmíì nínú àkúsẹ̀ yẹn kì í mọ nítawọn ń dá lọ́rọ̀ kì í tí ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ara ń pẹ́ bóyá ìbá wọn sọ̀rọ̀ náà lè léyìí ike bẹ́ẹ̀ ṣe ń pe nàbí lọ ẹ̀yìn ká fóònù lọ lọ́rùn ìṣòro ni fún yín òní ẹ̀sìn náà ẹ̀sìn lọ lọ́rùn lára lọ lọ́rùn ẹ̀yìn lẹ́ ń pè قل فمن يملك من الله شيئا wọ́n ní tàlẹ̀ ní tí ó ní kàfà láti ṣe nǹkan kan lọ́dọ̀ ọlọ́run pálípà rẹ̀ kà nǹkan kan níwájú ọlọ́run ní kí wọ́n lẹ́ni pé kò sí ẹni tí pà rẹ̀ kà nǹkan kan ní kí kò lànà ti sáré jọ́ lọ́run ẹni tó jọ́ ẹgbẹ́ pé bí ń pa tí ó lè ní ń pa wọn ló sì jẹun tọ́lọ̀ nù ẹgbẹ́ ṣe pé ebi ń pa ọlọ sí di igi ó lọ kó owó rí èso lórí igi inú báyìí fúnra lọ́wọ́ àwọn kò sì rí èso ń bẹ̀ ó sì fẹ́ ìpele ìwọ́gi yìí ó ní kọ́ ọmọ kọ̀kọ̀ ọmọ ó rò pé wọ́n rí nǹkan jẹ lórí igi yẹn ni ibi kí ọmọ wò ó rò pé èso wà lọ́dọ̀ àjà kò ní ètò ọ̀gá lórí. sọ anábìyà ń sá ẹrú ọlọ́wọ́n ọba ni òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni kì í sọ ọmọ ọlọ́wọ́n ipa ayọ̀ kankankan ọ̀rọ̀ yẹn múlùkù mi náà wá yí ṣé àdúrà táyì ní ó tọ̀ inú àrọ́ọ̀dà àyùn ní kẹlẹ́mẹ̀tì fọlọ́ba ni ó dá mú tẹ̀wé pa anábìyà ń sáré kan tọ́lọ̀ bá ní òun fẹ́ parẹ́ ta ló lè sọ pé nǹkan kan ní ṣe kọ́dà wà umma àti ìyá rẹ̀ gan tí ń jẹ́ mọ́rẹ́yàm tó bá ní òun fẹ́ pa wọ́n rẹ́ ta ló ń tọ̀ tó lè sọ fún òkúkú ọmọ tìlẹ̀ wà máa ń fi ardu jami'a kọ́dà gbogbo ẹni tí ń bẹ láyé ọlọ́run tó ń bá fẹ́ pa yẹn yẹn ta ló tó bẹ̀ tó ní kí mọ́ pa ولله ولله ملك السماوات والأرض وما بينهما àti sánmà agbára rẹ̀ ọlá rẹ̀ àti lẹ́lẹ̀ ènìyàn ọlọ́run ni mo ní àti tí ń bẹ láàrin sánmà àti lẹ́lẹ̀ ìwà lóun lòun ní ìwà lè yá fúlùkùn náà yẹ ṣáà ìmì ni mo máa ń dá tó bá wù mí wọ́n wọ́n ẹ̀rẹ́ kúlẹ̀ ṣe é ń kọ̀dí ló wá ní ipá mẹ́ta gbogbo nǹkan àwọn ọlọ́run máa ń bá sọ̀rọ̀ níbí dàrẹ́tì ẹ̀yẹn ní káyà yìí ọ̀rọ̀ tó lọ àwọn christian christian ń bá gbádùgbò kí làwọn mú ń bẹ àwọn mùsùlùmí kí làwọn fi ń fara jọ àwọn christian pẹ̀lú àyà yìí kárí ilé ìfẹ́ mọ́ra wa. tó kí la ni wọ́n fi ń pe nàbí ìlọrin àyíká lọ́mọ ọlọ́run àdúpọ̀ lọ́run òun ni pé wọ́n nígbàgbọ́ pé àwọn nǹkan tọ́lọ̀ wọn bá ń ṣe tí wọ́n ń ṣe alẹ́bí ìta lè ṣe àwọn èèyàn wá nílẹ̀ yìí náà nílọrin ká gbà pé àwọn ẹni ọlọ́run kan ń bẹ tí pé wọ́n mọ tí kódà bọ́lọ̀ bá lọ́wọ́ ní tí wọ́n ní wọ́n ṣe àwọn abọ́lọ̀ ń tọ́ ní tẹ́jú àyá àwọn tí wọ́n lónìí wọn ní kò níbi jọ́ kejì tí ọmọ irú yìí wọn yìí yẹn pé àwọn tó pé òní nínú ọ̀nà tó bọ́lọ̀ wọn kò ní jọ́kẹ́ yìí áà ìrà ìmọ̀ ara rẹ̀ ń bí ti kọjá àlà rẹ̀ yìí wọn ti kọjá àlà àfà tí bá ń jáde bọ́ta tí bá ń pera rẹ̀ bẹ́ẹ̀ àbúgbọ́ tó ń wí bẹ́ẹ̀ tó ń sì dákẹ́ òun gán mọ̀ fúnra rẹ̀ fóun sanra àwọn oúnjẹ àfà yẹn gẹ́gẹ́ ṣẹ́ ń gbọ́

mo lẹ́nu ayé lẹ́nu ìgbà tí mo dáyé yìí túbọ̀ mọ̀ pẹ̀lú àbákà mọ́lì tí ìyẹn kọ sínú síra yìí kò rí bẹ́ẹ̀. ẹ wo àwa tá a jẹ́ jẹnẹrétọ̀ yìí àti ìkú yìí o ni wọ́n ti ń gbẹgbẹ́ gbogbo sínú síra. tó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ sọ nípa àwọn àtàwọn tí wọ́n ti ṣe bí ojú ayé rẹ̀ láti lọ sí àǹtàkùn àtúntò àwọn òní gbogbo ẹni ọlọ́run ṣàánú wa ẹlẹ́kùn ojú ká jòkó lẹ́lẹ́ ká kó lórí àga ká fara gbolẹ̀ fọlọ́run ká bẹ ọlọ́run ká yẹ pẹ̀lẹ́ ara wa kẹ́nì kan ntẹ́ mi fojú ara mi nínú yẹn bá kẹ́nì kan wá kọ́ sínú sílà bàbá òní ọlọ́run tó o bá ṣe ń tí ń sọ fún ọ ní ìsín yìí èyí ọ̀fẹ́ mọ́ o yóò kò gbọ́dọ̀ dọ́lá kò gbọ́dọ̀ dọ́lá ìlàkùn tí mo lè gbà rọ wọlé láéláyé ìdọ̀kùn tí ṣe ṣe ní ìrírí ni pé àbáyọ ni à kẹ̀kí ká jòkó ká bẹ ọlọ́run ẹ̀fọ́dà bàbá òtún pẹ̀lú aṣọ wáìtì agbádá òun sì jòkó sórí ìyẹ̀pẹ̀ tó kó lórí àga wọn so òun ni pé gbogbo àwọn bàbá tẹ́ẹ̀mà lẹ́ni ọlọ́wọ́ bá ní wọ́n tẹ́ẹ̀mà ní ẹlọ́bí tọrọ nǹkan bí tààrí wọn wọ́n jẹ́ nǹkan kan ẹrù ọlọ́run náà jẹ́ wọ́n lè fi àbùkátà yìí tẹ́ẹ̀ bá tó wọ́n tẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ wọn ẹ̀yin náà yàtọ̀ sí àwọn kírísítẹ́nì ẹgbọ́n mi o ẹ̀yin náà yàtọ̀ táwọn kírísítẹ́nì tí wọ́n ń pe ànábì Ìsá lọ́lọ́run kò sí yàtọ̀ ń bẹ̀ torí nǹkan àwọn náà sílẹ̀ tó wọ́n ní kálẹ̀ tó kọ́ tó àwọn kó wà pẹ̀lú àwọn kó wọ́n ti ká burú sí àwọn bẹ́ẹ̀ gbogbo ayé tí wọ́n ń pe àfa kan náà bẹ́ẹ̀ torí ìṣòro tí wà nìyẹn lọrin tààrí náà ni àtàwọn àfa àwọn ò àlú oòrùn àlóògùn kankan ògùn àní àwọn tààrẹ yìí náà ni ẹwọ́n tó àbájọ fún ọmọ ní ọ̀tà ilẹ̀ méjì ọlọ́run ọmọ tó wọn dánwó mẹ́rin láwọn ni màtí kótó kó bá ti kú báyìí òkú àfà kẹ máa wá inú lẹ́tẹ̀ẹ́ dùn sí náà ló kù lọ látàwọn ìdíwọ̀n tó ní sí náà ẹ̀rùn tó ń dánwó tó wọn dánwó mẹ́rin sí náà. torí bàbá wọn ti ṣe ní kékeré ayé ara rẹ̀ kọ́lá àwọn ọkọ̀ tí wọ́n ní bàbá yẹn náà sọ bí kí wọ́n ṣe àwọn ẹ̀kọ́ fún òní ẹ̀ka sọ̀rọ̀ àti ojú ayé wọn náà ni wọ́n ti ń jẹ́ ibi tí wọ́n tọ̀ wọ́n sí láti lu ẹjú ìbẹ̀ kalẹ̀ kọ́lá àwọn ọmọ ìbáyìí wọn lè wò mo sì gbé àwọn ìgbésẹ̀ kan sáà fẹ́ yẹn ti bàtà lọ bàbá sáà ìtàgé mo lè rìn àti ìtàn àbúrò bá lò àwọn ìlérí bàbá sáà ìtàgé pé ah, à àwọn tó súnmọ́ jù ní ké ilẹ̀ tí bàbá òun kàdé ń tẹ̀lẹ̀ mọ́ nígbà wọn tó súnmọ́ jù tó lẹ́yìn àwọn ẹgbẹ́ àwọn oríṣiríṣi ẹgbẹ́ àwọn aláwàdí àgbáyé náà ọ̀pẹ́ ń ṣe ènìyàn nígbà rẹ̀ ṣe àdánwò lálásì kò bá lánàá òṣìṣẹ́ ọlọ́run yóò padà dẹ́bọ mọ́ wọn lọ́wọ́ yóò padà dẹ́bọ ẹwọ́ bá wọn tààrí ta ńlá gbogbo wà yíyan nìyí táwọn afá yẹn náà sọ pé ẹ wá ẹ wá tọrọ nǹkan lọ́dọ̀ wa ṣẹlọ àwọn afá yẹn àwọn afá yẹn sọ bẹ́ẹ̀ àwa là ń ṣe bẹ́ẹ̀ fún wa mò ń gbé àwọn ọmọ lọ fún jò ní láàárọ̀ ó dàgbà abdulkọ́lìkì ni àdúgbò jẹ́ abdulmir bàtà wa dé sàkọjọ́ lọ́jà fàǹdà. àwọn ọmọ yẹn wá ní àfáàfin náà ta ní jẹ́ kàlá náà kí ló dé ó ní àwọn wá wá àwọn kan yáwọn wá ṣe sàláàtì sàánù òun sàláàtì sàánù òun sàláàtì sàánù wọn ní à ó lè ní àti ìkíní kan wádà fún àti kan àjọ lọ mo ní òun ní ni nítorí tó àyìn dá ọmọ òun fáwọn ọmọ òun létí mo kàn sẹ́yìn pé nǹkan kan tó ń bímọ ni wàlúwàhì àbín nǹkan àyìn fún ọ létí adé bẹ́ẹ̀ náà ni wọ́n kàn dá ọ̀rọ̀ nǹkan lẹ́nu tẹ̀wọ̀ tí kẹ́kẹ́ wọ́n ti pé kíní kan tí mo rí lánàá rèé tó ṣe tàwọn ṣéde lélẹ́yìn òun ṣé tàwọn ṣe tí ìgbàgbọ́nù àbẹ́bọ táwọn afáàyàn náà ní kí wọ́n ti bẹ́ẹ̀ fáwọn àwọn àti fáwọn náà ń gbé ti tààrí à ń gbé tààrí ní à ń gbé lárugẹ ń tá àfi ṣe làwọn yóò fi ṣe fún wa ẹ̀rẹ̀ ń tá àfẹ́tọ́ fi ṣe ń tá àfi ṣe ń tá àfi ṣe lọ́nà wọ́n fi ṣe fún wa tó kọ́lọ́kọ́ mọ́ ṣàtàwọn fún wa o kọ́lọ́kọ́ mọ́ dàmú wa ń lò wa mọ́ dàmú wa ń lò gbèsè ayé wa سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت اكثر وأتوب إليك نعم لا إله إلا أنت لكن نعم السلام عليكم ورحمة الله وبركاته. تبعت كل صلاة الجنازة صلاة الفاتحة صلاة الدعاء فلان أكو يرد أكيد يرد سلامة ويا إمام بيع الجوين بيع إمام صلى الله عليه وسلم الله أكبر وقفاتها ìmọ̀mù asálámà èèyàn ní sálámà báwọn èèyàn mú sọlá tó fa èèyàn mú sọlá tó fa nàbí wa ó sọlá àkùbárò ó ṣàdúrà tẹ̀ náà ó sọ̀rọ̀ àkùbárù lẹ́yìn ìgbà yẹn wà dákẹ́ ọ̀wà sálámà islam. Thank you ìfọ́pọ̀ sọ́ọ̀nà ẹjọ́ tí eruku gba àwẹ̀ tí wọ́n ti ní ẹni. kò sá ní sáwọ́ ìdẹ́gbẹ́ ìgbà wà ní òfin tó ẹgbẹ́ tó làdúgbò ẹnìkan tó ní omi ẹnìkan tó ní oúnjẹ. gbogbo àwọn ẹ̀kẹta yìí tí àwọn náà ni wọ́n ní agbára ní gbogbo ní agbára ní òfin. ìmọ̀lẹ̀ ni àánú ló fi nǹkan yẹn ṣe fún wa kò túmọ̀ sí pé ẹ̀rùn àtẹ́lẹ̀ ti kọ́lá lómi lè wọ pé oúnjẹ ara mi níbi sínú èmi fún oúnjẹ nìkan sínú kò ní ibi fún oúnjẹ nìkan sínú àlẹ́bí ní dèdè ládá tí ẹni òun ò ní yóò ní kò tó méjì nìkan kò ní ládá ti ẹ kọ́lá yẹn tó bá gbọ́n ni kọ́ lè ní pé fún mi ní ìlàbí òwúrọ̀ rẹ̀ kò fi lè gba ládá ẹni tó bá gbọ́n tó fẹ́ orí pé múra dídò wà jẹun jẹ tó ní kò ní ládàá ìwọ ló ti ládàá tiẹ̀ náà completely tó kò dé àwọn lọ́wọ́ tó yẹ ẹni yìí nìsín òun afúnilá yìí ẹni yìí òun fún nílá ẹni yìí òun fún ní tó tó gbẹ lọ́dún ó dàbí sínú náà ni wọ́n fa àwọn ẹni tí wọ́n tán fún ẹ wọ́n ní ládàá kò sí àwọn lọ́wọ́ ike the first kan fífa ní first kan first star èyí tẹ̀yẹ òun ní lọ sí الله أعلم السلام عليكم ورحمة الله وبركاته. بقى يا الدكتور بكر ما من تعيدي أفكير فأنا ذلك ذلك الذي أفكير ثم ذلك ذلك الشريف ẹni tí ọba sá ti di alájà rúbílà tí ọba ti di alájà rúbílà tó gbogbo nǹkan lẹ́wọ̀n wákàtí láti fi ṣe ẹ̀rí kódà kárí èèyàn ní ìsìn kó máa ń tẹ́ bọ́ nílùú sáwùdí kò sí lọ́kàn wá pẹ̀lú yẹn ìlú wọn ò mí ìpè ìyẹn kò mí ìpè ẹbọ́dà ṣé wọn sọ láti ìbátí ní sọ pé ní ìfọ̀ náà fifty seven fifty kìíní kan ọmọ nǹkan sọ láti ìbátí ní aram tí ìhun lọ yìí ò ní yìí wọn lọ́wọ́lọ́wọ́ jẹ́ ìmọ̀ sí ọ. tari èèyàn ń tẹ bọ́ọ̀lù sàrún gẹ́gẹ́ àwọn tààrí tààrí àwọn àfà àtàrí àwọn sọ̀hábà àwọn yóò sì máa lọ bẹ̀rẹ̀ wọn lọ irú tí mo ti à ń sọ pé à ń fi ẹ̀ nílọrin kọ́mọ́tẹ̀lẹ̀ yìí ó tẹ̀ dárí ní Saudi tí ó báwọn èèyàn tún ọ̀ jẹ ọlọ́run ọba mọ́ àwọn tí lẹ́nu sàárè òun làwọn ọmọ rẹ̀ ń bẹ̀. kò lẹ́yìn ìgbà tí sèkún àbò àbò dé àti mẹ́tòtò rúùt òun náà wá lò ní sábà bí wọ́n wá kílẹ̀ gbogbo ẹ̀rọ wọn. kótó àdúgbò sàwọn ti wá má di òní tó wà nílẹ̀ yìí ọlọ́run òfin kiri òun yọ padà sílẹ̀ mọ́. tó kí wọ́n kàtà láti bá ti rí níbẹ̀ ẹ̀yìn kí ni wọ́n á tún wọ́n. bí àbá àti wọ́n á jẹ́ kó lọ aráàmù wọ́n kàtà láti bá ti rí wọ́n máa ń pẹ́rù wa iṣẹ́ àgbàlagbà ilé báyìí ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tí mo ti fi máa ilé ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wọ́n á tẹnu kọ́ mọ̀ fún mu wá mú wá yéésì àlùmọ́ká mú wá ó yá kúlè rẹ̀ iṣẹ́ ẹ̀rí wá nù ẹ̀rí kọ́ nìyí o ǹjẹ́ kó wí ni pé òun rí inú àdéhìsí Bukhari àbí Muslim àbí ayé ti tẹ̀sán láti fàájì rí ìtàn náà bí ìṣe yìí. sẹ́yìn máa ń sọ ike olùdí kan máa ń pè máa ń ọlẹ́rìí nù táwa wá gbọ́ngbà wọn àwọn àdínà ọlọ́run ìwọ̀n wá àdínà ọlọ́run àbẹ́lẹ̀ ìtọ́ ọ̀tọ̀ yìí ṣẹ̀lẹ̀ ọlọ́run náà. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته Nígbà tí ó ti ń jẹ́ gbogbo ìmìnà wa lè ṣiṣẹ́ ìdílé ọgbọ̀n tó dẹ̀ lè fi àlọ́kọ̀ lè fún ìlànà àpárá rẹ̀. Ìfẹ́ fẹ́ kí lọ́wọ́ tó ń ṣáàbì tí ó bá fún ìlẹ́kùn tó tó bá fún ọ̀pọ̀ tó tó tó gbàlẹ̀. Nínú òwò tó tó ń fi lọ́wọ́ wa. Bàbá pé ọba ní nǹkan tó ń jẹ́ tangible reasons báwọn tí a kò ṣọ́ra sí ipò kò sí tó la tó kò lè jẹ́ àǹfààní fún yín láti pé kí wọ́n ti lọ́wọ́ tí wọ́n ní ìwọ́ kọjú sí tó la kọ́lá báwọn bá kọjú síbẹ̀ kí tó kò sáǹfààní tó kí wọ́n pé á ah, ti kí wọ́n lè bomi kí wọ́n ṣe àlọ́ láti ní pẹ̀lú pé àwọn ọmọ èèyàn jáde rẹ̀ kò já sí se bàbá fún yẹn kì í ṣe pé yẹn ṣẹlẹ̀ àmọ́ tó dáa jù bí tẹ́ bá fẹ́ lọ kí ẹ ti lọ lè fẹ́ lọ kí tẹ́ èèyàn kí owó tètè máa lọ sí ìjọ tó tó tètè máa lọ bẹ̀. Bẹ̀rùkọ́ rírí ń gbà mí báyà bá rí ẹ̀ ń gbà náà wọlé máa rí pé orí wọ́n kí òun lọ́wọ́ òun tó lọ tó ń bọ̀ ní kankan kan tó kí ọ̀rẹ́ kan tètè máa lọ sí ìjọ ìjọ tó tètè lọ lè kí tẹ́ ẹ̀ tó kọjú sí kíbùlà yẹn tó ń tó dáa jù ó wọ́n ní pé màá máa dúró fún ìtọ́jú tí wọ́n fẹ́ nínú owó nínú títì mi kì í máa lọ síbi tọ́kọ ní kíkébùlà yẹn òun ló dáa wọ́n lọ ààrẹ rẹ̀. wọ́n lè máa ṣe láwọn arékùnkùn lọ sí ọ̀sìn ẹni tí ó rẹ̀ kò ààrẹ ìgbìmọ̀ sí ẹ̀ka ní ọ̀dọ̀ ìgbà arékùnkùn náà kò tẹ́ ọ̀gá sí àtìgbà. Odo tó ló fi ní ṣé ní àárọ̀ ẹ̀mọ́ ti gbogbo ẹ̀yìn àbí yóò tó ìgbà tó ṣẹ́rí àtìṣẹ́ká tí ó máa ń ṣẹlẹ̀ tó tó bá rẹ̀yàn tó kí wọ́n ní ọ̀rẹ́ ní pé ní kírùn òkè ààrẹ ìfẹ́kìlì láti wọ́n ti hàn tó èyàn kí ní ọba ṣe ní agbára ma ni èyàn kí ní ọba ṣe lágbára ma tó kọ́lá tí wàá lè jòkó tó bá ń wà lórí ìtàkàkà rẹ̀ náà ó kì í. wọ́n á ní mo jẹ ìṣá ó tó jẹ àtúbà kò rí kí á kọ̀ọ̀bá mu rẹ̀. àwọn kọ́lá ní kó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pípẹ́ nìyàn kásùbà a kò kí ìṣá kò tó kásùbà náà bí wọ́n wá dọwọ́ tó tára rẹ̀ yá wọ́n á kókó òkè ọ̀rọ̀. èyí ní lè é náà ní tó kí àtúbà kó lè kí ìṣá àwọn tó yóò kì í lẹ́sẹ̀kẹsẹ̀ náà ní kó kí ìgbà tó bá ti ibi tí ara òun yà wọn. ìgbà ní kò ní kó ọmọ tó ké tó sọ ọ́ di àtúbà ọ̀la àbí ìṣáyé ìjọ kejì rárá o ọmọ wa rẹ̀. nígbà tí wọ́n ń lọ sọ́dún ẹ̀rọ ẹni tó ń gbọ́ bàtà fún ìjọ kejì àwọn ti parí ìrọ̀ rẹ̀ ìná ìdìbò kò dábì kárí ìrọ̀ rẹ̀ tí wọ́n bọ̀rọ̀ náà ti ti tóbi fún ìdí òkú ìlà. wá sí tó bá bá òkú yẹn tó wà sí ìgbé rẹ̀ òun náà ní kọjú sí òfin rẹ̀ òkè tó wáyé wọ́n ti gbé nílẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pé ó ṣe sùúrù ó wà ní ìpàdé ní pé wọ́n ti tán tòtò bá wò pé òun náà fẹ́ kírun ó lè kírun sí sàárè yẹn gẹ́gẹ́ yóò kírun bí àti máa kírun fún ó wà sí sàárè yẹn gẹ́gẹ́ tó ìpínlẹ̀ lè ṣe náà àbí kò tiẹ̀ sí mẹ́ wọ́n ti ṣe òkú láti rí ọwọ́ ọ̀sán níwájú nírọ̀lẹ́ قول لو في التعليم يا جدع في في في يجمع كل دول الله اعلم بعد الجو قدام النواب حد الله اعلم كل الله الحمد لله اشهد ان لا اله الا الله